kan kí ló ṣẹlẹ̀ báyìí. ẹ kú ọ̀rọ̀ ọmọ ìyá wa. tí àwọn ọmọ ìbá ti dàgbà láì ṣe pé wọ́n ṣàìsàn wọn á kàn fò sánlẹ̀ lọ́sàn-án wọn á dẹ̀ kú bẹ́ẹ̀. iná wàhálà ńlá ti bẹ́ẹ̀lẹ̀ ní yìí ọmọ alákọ̀ọ́kọ́ ó fò sánlẹ̀ ó kú. ọmọ ẹlẹ́ẹ̀kejì ó fò sánlẹ̀ ó kú. wàhálà ńlá ti dé. is that the problem? sórí ọmọ yẹn kan ṣe tó kù ní ọwọ́ mi yìí mo fi ọlọ́run ọba tó ń sin bẹ́ẹ̀ nǹkan kò gbọ́dọ̀ ṣe ọmọ mi. Dad, in It is fake. I must look like a dummy. ọkùnrin ṣoògùn àwọn ọmọdé ń kú. Ah! ṣé wàá rí ẹyọ ọkọ tó kù ẹ̀mí rẹ̀ ti rìn jìnnàjìnnà. Shut up. I can't shut up. I'm losing my teeth. They're telling me to shut up. Shut up for what? àkíyèsí. Hmm. irú àkíyèsí wo ni. Ah, ah, ah, ọ̀la léwu ọ̀la lè pẹ́ jù. Coming soon on Yoruba.